a fẹ́ gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ. Lord we want to teach these people your word. àbẹ̀bẹ̀ pé kó fún ọ ní òye. we ask that you give them understanding. yóò lè yé wọn. that they might understand. ní orúkọ Jésù lọ. in the name of Jesus. arákùnrin àti arábìnrin kan bọ̀. friends. mo fẹ́ láti mú ìgbìyànjú wa ti ìrọ̀lẹ́ yìí. I want to bring you the word this evening. láti inú ìwé Genesis orí kẹta. from the book of Genesis chapter three ní ẹ̀kúnrẹ́rẹ́. we want to talk about what is called reconciliation in full. bíbélì pé nǹkan kan ní ìràpadà fún àwọn ènìyàn. the bible talks about reconciliation. eléyìí ni jésù torí rẹ̀ wá sáyé. that is the reason why jesus came to the world. a sì fẹ́ kó tẹ́tí láti gbọ́ dáadáa. and we want you to listen attentively. hallelujah. praise God. ní ìwé genesis orí kẹta sẹ́. in the book of genesis chapter three. a will have it there. Adam àti Eva ti dẹ́ṣẹ̀ where Adam and Eve sinned against God. ẹ̀ṣẹ̀ yìí. because of this sin. Olúwa gégùn fún orí ilẹ̀ èdè ayé yìí. God cursed the earth. nítorí bẹ́ẹ̀. because of this. ẹ̀ṣẹ̀ síbẹ̀ pọ̀ sí i. Sin continues to multiply. Àìsàn wà lórí ilẹ̀ ayé. There is sickness on the earth. Ikú sì wà wà sórí ilẹ̀ ayé. And there is death also. Tó bá kà ní ẹsẹ̀ kẹtàdínlógún. If you read verse seventeen. títí di ẹsẹ̀ kọkàndínlógún. to verse uh, nineteen. a rí kà níbi tí ọlọ́run ti sọ̀kalẹ̀ tó ti sọ tó ti bá ádámù sọ̀rọ̀. in there God came down and talked to Adam. òní ó sì wí fún ádámù pé. and he said unto Adam. nítorí tí ìwọ gba ohùn aya rẹ gbọ́. because thou hast hearkened unto the voice of thy wife. ìwọ sì jẹ nínú èso igi náà. and has eaten of the tree. nínú èyí tí mo ti pàṣẹ fún ọ pé. of whom I commanded thee saying. ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. thou shalt not eat of it. àfi ilẹ̀ bú nítorí rẹ̀. Cursed is the ground for thy sake. Ní ìpọ́njú ni ìwọ yóò máa jẹ nínú rẹ̀. In sorrow shall thou eat of it all the days. All of the days of thy life. Ẹ̀gún òun òṣùṣù. Thorns also and thistles. Ni yóò máa jáde fún ọ. Shall it bring forth to thee? Ó sì máa jẹ ewéko ìgbẹ́. And thou shalt eat the herb of the field. Ní òógùn ojú rẹ. In the sweat of thy face. Ìwọ yóò máa jẹun. thou eat bread. Tí ìwọ yóò fi padà sí ilẹ̀. Till thou return unto the ground. Nítorí nínú rẹ̀ mú ọ wá. For out of it was thou thou thinkest. Irúpẹ̀ sáà For dust thou art. Ìwọ ó sì padà di irúpẹ̀. And unto dust thou shall return. Arákùnrin gbọ́ My friends bíbélì sọ pé. the bible says. ohun tó nira ni kó máa ṣubú sí ọwọ́ olódùmarè. that it is a terrible thing to fall into the hands of the living God. ẹni tó bá lọ ṣubú sínú ìbínú ọlọ́run. whoever falls into the anger of God. ohun tó nira pátápátá ni o. has fallen into a terrible situation. ọ̀rọ̀ ọlọ́run má fi má fi má fi ọwọ́ don't joke with the word of God. olúwa bá sọ pé báyìí ni òfin òun. God says this is my commandment. má rò pé eléyìí o lè fi ṣe ọwọ́ rẹ pé ọyọ́ yẹpẹrẹ mu rárá o. don't think you can just laugh at it. kí la fẹ́ torí rẹ̀ wàá sọ̀rọ̀ ìfún ẹsẹ̀. why are we bringing this word to you. a fẹ́ mú a fẹ́ mú un wá sí etí rẹ báyìí. because we want you to understand. bí ìpinnu ọlọ́run àti ìlànà tọ́lọ́run ti pinnu láti ìbẹ̀rẹ̀ ayé wá. what the plan of God has been before the foundation of the world. ọlọ́run ní ìpinnu kan tó ti ń torí rẹ̀ dá ayé yìí. God has a plan for we by which he created the world. ó sì torí nígbà tó ń dá ayé gbé ádámù àti éfà sórí ilẹ̀ ayé yìí and he put Adam and Eve upon the earth ó sì sọ fún wọn fún wọn ní òfin kan. and he gave them a commandment. wá o lè máa sọ pé òfin náà ọlọ́run ṣe ń fòfin kan sílẹ̀ fún àwọn ènìyàn. you might begin to ask why did God give commandment. o lè sọ pé kí n tọ́lọ́run máa fi igi kan síbẹ̀ kan má jẹ. why did he put a tree there and told them not to eat thereof. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. àì ẹni tí ò bá ṣe ohun tí ọlọ́run sọ. that whoever disobeys the commandment of God. tó o bá ṣe ohun tí fẹ́. if you do not do the will of God. ìbá jẹ́ igi má fọ ni. whether it is a tree that should not be touched. àbí ètò ìlànà kò má ṣe ni. or it is a cause that you should not speak out of your mouth. ni. or when he says you should not commit murder. sọ pé tó bá ti rú àwọn òfin. he says anyone who breaks one of the laws. ti rú gbogbo òfin. is guilty of all the laws. nípa ṣíṣe òfin ṣe. in other words by commandment. kò sí ẹni tí lè tó lè rí ìgbàlà. by the obeying of commandments there is nobody that can nípa, be saved. nípa iṣẹ́ òdodo rẹ sẹ́. by the works of your own righteousness. a ò nìkan dé ìjọba Ọlọ́run. you can never be saved. Ọlọ́run gbé òfin lélẹ̀ fún wọn lóòótọ́. God did give this commandment. Ọlọ́run ti mọ̀ pé wọn ò ní lè ṣe é. He knew that he would not be able to obey the commandment. Wàá sọ pé ti mọ̀ kí lọ́run gbé sílẹ̀. But you might question that if he knows why did he give the commandment. ti pèsè ìgbàlà. It's because God has provided a way of salvation. Ó ti ní ó ti mú ọ̀nà ìràpadà wá náà síbẹ̀. And he has brought this way of reconciliation to the world. tó dá ayé ní gbogbo wọn ló ti mọ̀ tẹ́lẹ̀ pé He knew all this before even the the world was created. ó mọ̀ pé èṣù yóò tọ̀ wọ́n jẹ. he knew that the devil would deceive them. ó sì mọ̀ pé òun yóò wá wá ní ìgbẹ̀yà láti wá gba aráyé padà sọ́dọ̀ òun. and because of that he has made a plan for salvation of reconciling people back to himself. olúwa ṣe ìpinnu ní ẹsẹ̀ rẹ̀. in verse seventeen God says. ó ṣe ìlérí olùràpadà. and he promised a redeemer. nígbà tó Olúwa ń bá obìnrin náà sọ̀rọ̀. when God was speaking to Eve. nígbà tó Olúwa tún bá ejò náà sọ̀rọ̀. when he was speaking to the serpent also. ní ẹsẹ̀ kẹrìnlá. in verse fourteen. Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé. and the Lord God said unto the serpent. nítorí tí ìwọ ṣe yìí. because thou has done this. a fi ìwọ bú nínú gbogbo ẹran. thou art caused above all cattle. àti nínú gbogbo ẹranko ìgbẹ́. and above every beast of the field. inú rẹ ni ìwọ yóò máa fi wọ́ upon thy belly shalt thou go. And dust shalt thou eat. All the days of thy life. In verse fifteen. And I will put enmity. Between thee and the woman. And between thy seed. And her seed. It shall bruise thy head. And thou shalt bruise his heel. Ọlọ́run fi àṣírí eléyìí hàn wá pé. By revelation God has made you know to us. Irú ọmọ obìnrin tọ́lọ́run wí yẹn. That the seed of the woman that God is referring to. Olùgbàlà tí máa rán sórí iláyé. Is the saviour that he will send to the earth. Ọlọ́run yóò tìkára rẹ̀ wá gbà àwa ènìyàn là. That God himself will come to the earth to save us. Mo fẹ́ kó mọ̀ dájú pé. I want you to know. Ogun ló ti wà láàrin èṣù àti ènìyàn ni o. That there has been a battle between Satan and man. Láàrin irú ọmọ ènìyàn. Between the seed of the woman. Àti àwọn èmi èṣù gbogbo. and all kinds of evil spirits. ìjàkadì láti gbà yẹn wá ni o. since then it has been a struggle. mo fẹ́ kó mọ̀ pé sẹ́. but I want you to know. nígbà tí Ọlọ́run dá ayé yìí. that when God created this earth. Ọlọ́run mọ̀ pé èṣù àtàwọn ẹ̀mí èṣù wà lórí ilẹ̀ ayé yìí. God knew that there were demons and evil spirits on the earth. àwọn ẹ̀mí àìrí tó ń ṣe iṣẹ́ bí gbogbo yẹn. these evil spirits that are unseen to man. wọ́n wà lórí ilẹ̀ ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. they are upon the earth before we came here. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ gba ayé yìí kúrò lọ́wọ́ wọn kó gbé fún àwọn ènìyàn tó is of God to redeem this earth from, from the hands of evil spirits and give it back to man. láti lè láti lè bloody fool èṣù pápá ni. so that he might even make the devil to be ashamed. kéṣù lè mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan. that the devil might realize that he is nothing. pé níwájú ọlọ́run èṣù yóò jẹ́ nǹkan kan rárá. because the sign of God Satan is nothing. bíbélì sọ pé ẹranko lásán ni. the Bible says he is a beast. it's a serpent. all of the results of sin from the time of Adam. shall be taken away from man. God has proposed to take them away. even as we have said in the beginning. we said when sin came to the earth. that's when sickness also came to the earth. and as we read in verse seventeen. ní a gbọ́ pé ọlọ́run sọ pé ènìyàn yóò padà sí yẹ̀pẹ̀. therein God said man shall return to dust. ibi tí ikú ti bẹ̀rẹ̀ nìyẹn and that is the beginning of death. ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun wá láti wá rà padà nípasẹ̀ Jésù. God also says through Jesus that he has come to redeem man. Ọlọ́run wá tí wọ́n tó bá ti wá rà á pada bẹ́ẹ̀. and by this redemption. ní fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ni o. for he who believes in the redemption. a ó mú àìsàn kúrò nínú ìgbésí ayé wa ni. sickness shall be taken away from his life. ìyẹn ló mú kí Ọlọ́run máa fún wa ní agbára lórí àìsàn gbogbo nísìnyí. and that's why God has given us power over sin. kí Jésù sọ nígbà tó wà lórí ayé. and Jesus said it when he was on on the earth. pé Jésù Kristu ni olùgbàlà náà. because Jesus is that saviour. tí jẹ́ irú ọmọ obìnrin tí ó wá fún èṣù ní orí. who is that seed of the of the woman. òun ló fún èṣù ní orí ẹsẹ̀. that break the head of the serpent. ó wá sọ pé ó mi fún yín ní agbára. he says I give unto you power. láti máa ti àkíyèkí àti paramọ́lẹ̀ mọ́lẹ̀. to tread upon serpents and scorpions. àti gbogbo agbára ọ̀tá kọ́tà. and all powers of the enemy. ohunkóhun kì yóò pàyín lára bó ti wù kí ó yí. and nothing shall by any means hurt you. this is written in the book, book of Luke chapter 10. wàá máa rí kà ń bẹ́ẹ̀. there it is written. hallelujah. praise the lord. Jésù fún wa ní agbára lórí àìsàn bẹ́ẹ̀. when God has given us power over sickness. agbára tó fún wa yẹn ó fún wa lórí gbogbo àwọn èṣù àti àwọn pamọ́ yẹn. he has also given us power over all the devils and evil spirits. olóní kí ó ká máa lé wọn jáde kúrò lára ènìyàn. cast out devils. àwọn ìmí èṣù tó ń fa àìsàn wọn yẹn sẹ́. these evil spirits are causing this. he says in my name. kí a máa lé àwọn àmì àmì èṣù jáde. cast out devils. Jésù Kristi ní gbogbo agbára yóò wà lọ́wọ́ lẹ́wọ̀n. all power in heaven and on earth life belongs to Jesus. hallelujah praise God. nígbà yìí ni Jésù bí Jésù ṣe fún ọ agbára lórí àìsàn nìyẹn. even as Jesus has given us power over sickness. fún ẹnikẹ́ni tó bá gba Jésù Kristu gbọ́. for all that has believed in him. bíbélì tí wọ́n tún fi hàn á pé. the Bible also shows us. ká ní lóòótọ́ ni ara wa padà sí that truly we have been redeemed. bó ṣe jẹ́ pé lóòótọ́ ni Jésù rà padà bẹ́ẹ̀ sẹ́. even as Jesus has redeemed us. àìsàn àti ikú láti mú kúrò nìyẹn. sickness and death have been taken away. nítorí pé ẹni tó sábà lọ pé Because the Bible says the wages of sin is death. how about if sin is taken away from you. lọ́ni obviously death shall be taken away also. and that's why Jesus said. And tó bá whosoever believeth in him. verily verily I say unto you. in the book of John chapter eight ẹsẹ̀ kọkànléní àádọ́ta. verse thirty one. kọkànléní àádọ́ àádọ́ta. verse fifty one. Jésù Kristo ni sọ pé. Jesus Christ said. lóòótọ́ lóòótọ́ ni mo fún verily verily I say unto you. bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́. if any man keeps my word. kì yóò rí ikú. he shall not see death àwọn àwọn ọmọ Júù nígbà náà sọ pé báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀. the Jews at that time said how can you say that. nígbà tí gbogbo àwọn wòlíì wọ̀nyí ti kú. when all the prophets of old have died. but Jesus sọ pé sẹ́. but Jesus said. pé òun ni àjíǹde àti ìyè. I am the resurrection and the life. wọ́n sọ pé báwo ni Jésù ṣe lè lágbára láti sọ́dún rẹ̀. Your big question why did Jesus have power to say that kind of thing? Àní pé Ọlọ́run tó dá ayé àtọ̀ ni òun sórí ilẹ̀ ayé ìbí ènìyàn. Jesus himself is, was God in the flesh. Ọlọ́run tó dá ayé àtọ̀ ni iṣẹ́. God who created the heavens and the earth. Òun kára rẹ̀ wá sáyé ní bí gẹ́gẹ́ bí irú ọmọ Mm. came as the seed of the woman. and came in human flesh. and he was born as a child. by the Virgin Mary. and he had no human father. ló fi aṣọ pé òun ni ọ̀nà náà fẹ́. that's why he was able to say I am the way by which you can enter into the kingdom of God. jẹ́ tó sọ pé tó bá gba òun gbọ́sẹ́. and he also said whosoever believeth in him. pé bá lè máa pa ọ̀rọ̀ òun mọ́sẹ́. and keepeth his word. yóò rí ikú láéláé. you shall not see death forever. gbogbo nígbà tí Jésù bá ti mú ẹ̀ṣẹ̀ kó lọ́rùn rẹ̀ sẹ́. because Jesus has taken away sin. yóò mú fún agbára fún ẹlágbára láti lè máa bá àwọn ẹ̀sọ̀ wọ̀nyí. he will give you power to rule over sin. yóò sì á tún wá máa fún ẹ ní agbára láti lè bá èṣù àti ẹranko tó ń fa ikú wí. and to rule over sickness, demons and death. Bíbélì tẹ̀ sọ fún wa pé. The Bible tells us. Jésù Kristi ti pa ikú rẹ̀. Jesus has abolished death. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run iṣẹ́. And many parts of the word of God. Ló fi hàn pé. Has shown unto us. Ohun tí ènìyàn bẹ̀rù jù yẹn. That the thing that man fears the most. Ètí ṣe ikú yẹn sẹ́. Which is death. Òun ló mú kí Jésù wá sí ayé yìí. It's the reason why Jesus came to the earth. Láti wá pa ikú náà rẹ̀. To abolish death. Láti wá fi òpin sí ikú. To put an end to death. Láti wá gba àwa ènìyàn là. so that he might redeem us. àwa tá a ti torí ikú fi ara sí abẹ́ ìdè those who because of the fear of death has put under the bondage of the devil. I know many people. who because of the fear of death. wọ́n lọ òkùnkùn. they have entered into secret society. wọ́n lọ pa àwọn àjẹ́ ìran àwọn ló ń because they are afraid of witches and wizards. wọ́n lọ pa àwọn ṣe ibi sáwọn ènìyàn. they think these are the people that can kill them. àwọn náà bá lọ wọn. and so they said let's join them so they won't killers. ọ̀pọ̀lọpọ̀ rẹ́fúrẹ́ǹdì ló ti lọ gbé ògùn torí rẹ̀. even many reverends preachers have entered into secret society but what did Jesus say to us. ní ìwé ebéèrú. in the book of Hebrews. orí ìkejì. chapter two. láti ẹsẹ̀ ìkẹrìnlá. from verse fourteen. láti fi wọn ẹ̀rùn tí Jésù torí rẹ̀ wáyé sẹ́. let's reveal to you why Jesus came. Bíbélì sọ pé. the Bible says. ó ní ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ. For as much then as the children. Ti ṣe alábàápín ara òun ẹ̀jẹ̀. Are partakers of flesh There, and blood. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun pẹ̀lú sì ṣe alábàápín. He also himself likewise. Nínú ọ̀kan náà. Took part of the same. Kí ó lè ti ipa ikú. That through death. Pa ẹni tí ó ní agbára ikú nù. He might destroy him that had the power of death. Èyí ni èṣù. That is the devil. tí ó sì lè gbà. and deliver them. gbogbo àwọn tí ó ti torí ìbẹ̀rù ikú. through the fear of death. wà ládé ìdè. were all their lifetime. lọ́jọ́ ayé wọn gbogbo. subject to bondage. ṣùgbọ́n ọ̀gá that's what the bible says my friend. ti torí ìtìrẹ wá sí ayé yìí. Jesus came because of you to the earth àti torí tèmi sẹ́. and because of me. ó mọ̀ pé nítorí ìbẹ̀rù ikú because he knows that because of the fear of death. ọ̀pọ̀lọpọ̀ ń ṣoògùn mọ́ra rìn. many have gone into bondage. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ara wọn sí abẹ́ ẹgbẹ́ òkùnkùn. and have joined secret society. ọ̀pọ̀lọpọ̀ nítorí ìbẹ̀rù ikú àti because of the fear of sickness and death. orúkọ Jésù yẹn ò tó fún wọn náà. the name of Jesus was not enough for these people. wọ́n ṣe torí rẹ̀ tí ń and because of this they, join hands with evil spirits. Jesus èmi ni ìbẹ̀rẹ̀ àti òpin. that I am the beginning and the end. ní ìwé ìfi orí kìíní sẹ́. in the book of Revelations chapter one. ẹsẹ̀ ìkẹtàdínlógún. verse seventeen. Jésù sọ pé. the Bible says. má ṣe bẹ̀rù sẹ́. be not afraid. ó ní èmi ni ìbẹ̀rẹ̀ àti òpin. I am the first and the last. ó ní èmi ni ẹni tí ó ti wà ní àyè. I am he that liveth and was dead. and behold. wà I am alive forevermore. àmín. amen. wá and have the keys of hell. and of death. lọ ní ìwé ìwà ìfihàn orí kìíní read this in the book of Revelation chapter one verse eighteen. Jésù sọ pé òun lòun ní kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ báyìí. Jesus says he has the keys of death and hell. mo fẹ́ sọ ìtàn yìí fún yìí kì í ṣe ìtàn mo fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ fún ẹ lọ́jọ́ náà ni. I'd like to tell you what happened on that day. gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé. as we all know. bí ikú ṣe ń bá dé ìbá àwọn ìjìnjìn nìyẹn. that this is how death causes fear to man. tó ti fi gbogbo èèyàn sí abẹ́ ìbẹ̀rù. and because of this fear power of death they are in bondage. that's one power that Satan has. that is one power that Satan has and cause people to fear. because he knows that because of the curse on Adam. he can cause death to man. and Satan kills man because using sickness and death. ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá wá sí orí ayé gẹ́gẹ́ bí when God came as in human flesh. ọlọ́run ti kara rẹ̀ wá dàbí wá dàbí balógun fáwọn ènìyàn. the living God became the captain of man. láti wá bá èṣù náà jà. to travel to war with the devil. báwo ló ṣe máa lè bá èṣù yẹn jà. how was he able to fight the devil? nígbà tí Jésù wà lórí ayé ti kara rẹ̀. when Jesus was upon the earth. he himself was raising the dead. Lazarus was raised from the dead. after he has died for four Jesus days. Jesus came. and called him back from death. the voice of Jesus himself called Lazarus. wọ́n rò pé àbí báwo ni lè ṣe jẹ́sẹ̀. the people were wondering about this. àní ṣe Jésù wá fẹ́ fún ọ̀wọ́n pé. but Jesus wanted to show them. òun ní agbára láti lè jẹ́nu lélẹ̀. he has power to give his life back. àti láti tún ti kàlára mú ẹ̀mí òun padà. and to take his life back to life. pé kò sí èṣù kankan tó lè gba ẹ̀mí òun lọ́wọ́ òun. there was no devil that could take life from him. ló kí Jésù Kristi fara rẹ̀ fún wọn láti jẹ́ kí wọ́n kàn án mọ́gi àgbélébùú. and so it was willingly that he gave himself to them that they might crucify him. wà á ní kí dé tó ṣe eré eléyìí. the reason for this was because. Jésù wá fi ẹran ara rẹ̀ rúbọ fún àwọn ènìyàn. he came as a sacrifice for man. nípa ìrúbọ yìí a lè dáríjì gbogbo ènìyàn. and by this one sacrifice all men can be forgiven. Ọlọ́run ti wá dáríjì gbogbo ènìyàn gbogbo pátápátá báyìí. all men has been forgiven because of his sacrifice. nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. by the blood of Jesus. Jésù wá sọ pé ẹni tó bá jẹ nínú ẹran ara òun. Jesus says anybody that partakes of his flesh. tó bá mu nínú ẹ̀jẹ̀ òun. and partakes of his blood. yóò wá máa gbé inú òun tọ̀ òun abide within that person. yóò wá mú ìwọ kí ó lè ní ìyè. and will give life unto you. Jésù ni àjíǹde àti ìyè. because Jesus is the resurrection and the life. hallelujah praise the Lord. nígbà tí Jésù wá jẹ́ kí wọ́n kí ikú mú òun lọ́wọ́jọ́ náà and when Jesus allowed death to take him. tí èṣù máa mú gbọ́ àwọn ọkàn ènìyàn lọ yẹn. it went into all places where all the dead died also. èṣù máa mú gbọ́ àwọn ọkàn ènìyàn lọ sí ọ̀run àpáàdì. the dead go to hell by àti àwọn míì ni àwọn áńgẹ́lì máa ń já àwọn ìgbà àwọn tó bá jẹ́ olódodo sẹ́. those that are righteous only agba àwọn kò lọ́wọ́ èṣù. angels of God will take them from the hand of the devil. àwọn ọlọ́sìn paradise. and take them to paradise. but Jésù gbà wọ́n láyè fẹ́. Jesus allowed them. láti mú ọkàn òun ẹ̀mí òun lọ sí ọ̀run àpáàdì yẹn. he allows the devil to take his spirit to hell. ibi tí àwọn jàǹkànjàǹkàn ẹ̀mí èṣù ń gbé. wherein are the demon powers. Jésù wá bá wọn jà lọ́wọ́. And Jesus contended with them over there. Ó fẹ́ mọ̀ bí wọn náà ṣe mọ̀ sẹ́. And I want you to know this my friend. Òsì bí ènìyàn kan ṣe wà lórí ayé yìí kí Jésù ló dé o. That any man before Jesus came. Bó ti wù kó ń tọ̀hún ṣe lágbára tó lórí ayé yìí No matter how powerful he was on the earth. Ìbá jẹ́ alágbára nípa oògùn ni o. by evil spirits he was powerful. Àti alágbára nípa pé jagunjagun ni lórí ayé yìí. Mighty by forces of arms. Nígbà tí ikú bá ti dé. When death came upon them. All of them became fearful powerful. gbogbo àwọn alágbára máa ń di owó máa ń di owó ń domi ni. all of these mighty men became fearful. ṣùgbọ́n alágbára kan akíkanjú kan ṣe ló sì wá sórí ìlàyé yìí. but there came a mighty man one that day. jẹ́ balógun fún àwọn ènìyàn. who indeed has become the captain of man. níbo ti agbára tirẹ̀. where did he get the power from? ọlọ́run tó dá ayé àtọ̀run ti kálára rẹ̀ ni o. he came the power for his living God. ọlọ́run tó dá ayé àtọ̀run ti kálára rẹ̀ ni wá níwá ènìyàn ni. God himself created man. agbára ti ayé àtọ̀run ni ó ní gbogbo agbára. agbára ayé ọ̀jọ̀ ọlọ́run ló wà lọ́wọ́ òun. all power in heaven and on earth is given unto me. nígbà tí Jésù fẹnu rẹ̀ sọ bẹ́ẹ̀. Jesus said so. gbogbo agbára ní ayé all power in earth and in heaven. la fi fún mi. is given unto me. ó ti mọ̀ pé ọlọ́run ló ń sọ̀rọ̀ then you ought to know that that's God. ọlọ́run ló gbé ẹran ara ènìyàn wọ̀ ní. was God that came as man. hallelujah. holy praise Jésù wá bá wọn allowed himself to be taken to after he has died on the cross lọ́ lọ́hùn and there he fought with the devil. ó lu èṣù bolẹ̀. he took captivity ó fọ́ èṣù lórí. and defeated the devil. gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ yìí pé as it was prophesied. pé irú ọmọbìnrin yìí. that the seed of the woman. òun yóò fọ́ orí ìwo èṣù yìí. break the head of the devil. òun ló jẹ́ kí Jésù fọ́ èṣù dé orí ìwo that was how the, the, the Jesus was able to fulfill that prophecy. èyí ni a sọ ní ìwé ebèrè ta kà fún ẹ̀yin that's also written in the book of Hebrew pa ẹni tí ó ní agbára ikú run. that he overcame him that has the power Hallelujah. of death praise the Lord. ó gba kọ́kọ́rọ́ ikú àti ipò bọ̀. and took the keys of hell and death. ó mú wọn ní ìgbèkùn nírọ̀hún. he took them captive over there. ó wá jáde tìka lára rẹ̀. and then he came out himself. ó tún wá gba àwọn ọkàn tó wà ní ọ̀run bẹ́ẹ̀ ó gbà wọ́n kúrò lọ́wọ́ ìṣòro. even liberated many people from the hand of the ó tún àwọn kan jíǹde pẹ̀lú ara rẹ̀ nígbà tó jíǹde. and he allowed some to rise from the dead with him when he was. Hallelujah praise the Lord. ó wá tún wà láàyè ní nísìnyí. then he's alive forever. olówó wa ní iṣẹ́ yìí. he is the one that has sent us this world. ó ní ká máa sọ fún àwọn ènìyàn. we should tell all men. gbogbo agbára ní ayé. all power in heaven. àti ní ọ̀run. àfi fún èyí has been given unto me. ó sì ní sẹ́. Oh, and he said. pa ikú run. that he has overcome death. pé kí ọdún òkè wá ní ìmọ̀ kó bá ní ìbèrè mọ́. and that you should fear no longer. he says believe now. wọ́n bẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Jésù yìí. and begin to follow the Lord of Jesus. ṣùgbọ́n ó lè ní ìyẹ̀ nípa pé. that you also might have eternal life. ó ní lè kọ́ni mo rí fún ẹ sẹ́. he says verily I say unto you. And whosoever believeth in me, that even if he dies, he shall have life. He said, whosoever believeth and is alive, he shall not die and forevermore. He said, believeth thou this. Read this in the book of John, chapter eleven, ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n verse uh, twenty-six hallelujah praise the lord jésù kristu sọ pé jesus says tó wà láàyè tó sì gbàgbọ́ pé if you are alive and you believe in him tó sì gbàgbọ́ pé and you believe tó bá gbàgbọ́ pé òun ní agbára tẹ́. that he has the power. pa ẹ láàyè. to protect you for alive. tó bá sì tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. and you follow his commandment. olùwọ́ kì yóò kú láéláé. so you shall not die for wàhálà orí kẹjọ kọkànlé ní àádọ́rùn ló sọ bẹ́ẹ̀. verse fifty one. hallelujah. praise the lord. hallelujah. praise the lord. arákùnrin àtàwọn àdúgbò ń gbọ́ ọ̀rọ̀ jẹ́. ǹjẹ́ o fẹ́ kí Jésù wá máa gbénu rẹ̀? do you want Jesus to live in you? ǹjẹ́ o fẹ́ kí Jésù Kristi wá fún ẹ ní agbára iṣẹ́? do you want to receive this power from Jesus? Jésù Kristi ló yìí. he is the one that has sent us. o láti kọ́kọ́ jẹ nínú ẹran ara rẹ̀. he said you must partake of his flesh. kó sì mú ẹ̀jẹ̀ rẹ̀. and partake of his blood. kí wọ́n fún ẹ̀ pẹ̀lú. you might have eternal life. hallelujah praise the Lord. mo lọ sí láti lọ kan. I went to a village to preach. ilé sí wàásù as I was preaching. there came an old man. who was listening to me. don't think he was a Christian. ó ní ọmọ ọ̀dọ́mọkùnrin wá ń bí. he said young man come over here. gbogbo ètò ìsọ ìlú ń gbọ́. he said I can hear all you are saying. oníṣẹ́ tó máa wò ó lórí. he said but do you know what will excite me. oníṣẹ́ orí orí orí lórí òun báyìí. he said do you see all the white hair on my head. oníṣẹ́ orí kò darúgbó tó báyìí. you see how old I am. ó gbogbo àwọn àwọn wàásù wọ̀nyẹn. ó ní kò lórí ara. he said all the preaching do not appeal to me. ó ṣùgbọ́n tí màláìkà kan bá lè sọ̀kalẹ̀. he says if an angel can come down from heaven. ó bá lè sọ fún òun can tell him. ohun tóun lè ṣe. whatever he can do. tóun ò fi ní dogbó. that he might not get old. tóun tóun yóò fi ṣẹ́gun eyín funfun lórí ìṣe. that he can overcome old age. oní tóun bá lè rí nǹkan bẹ́ẹ̀. if he can find such a thing. kó o má lọ sí ipò òkú yẹn sẹ́. that he won't allow him to go and die. ó ní ìyẹn lòun lórí òwò lórí. he said then he will be excited. ah mo ní arákùnrin. then I said sir ohun tí mo mú wá fún ẹ. this is exactly what I'm preaching on. ohun tó ń sọ yẹn Jésù ló lọ́wọ́. what you are saying Jesus has. màlẹ́kà tó ń rò pé o fẹ́ kó sọ̀kalẹ̀ náà. the one that you are expecting from heaven. òun náà ló ń wàásù fún ẹ yìí. the one that is preaching unto you. Jésù ló rán wa ní iṣẹ́ yìí Jesus that has sent us. ó ní sọ fún wọn tó ń gbọ́ mi fẹ́. he say unto you. o bá lè máa pa ọ̀rọ̀ yìí mọ́. ọ̀rọ̀ bẹ́ẹ̀ his commandment. yóò rí ikú láéláé. you must see death. àtàwọn obìnrin. friends. kí ló lè mú yàn má rí ikú. you might begin to question nation how can you be. wọ́n ti kó gbogbo àwọn nǹkan tó pààyàn pọ̀ lórí ayẹyẹ rẹ yìí. after all men here die and they have been saved. I want you to know that Jesus has power over all kinds of things. over sickness. lórí accident. over accident. lórí wàhálà. over trouble. ó kọ́ ọ́ lọ́kàtìkà lára rẹ. you go and read it yourself. hallelujah. a praise God. tó bá lọ kà ní ìwé máàkù. the book of Mark. orí kẹrìndínlógún. chapter sixteen. láti ẹsẹ̀ kẹrìndínlógún tí dé. verse sixteen to the end. Jésù sọ pé àmì wọ̀nyí ni ó máa bá tó bá gbọ́ wọn. these signs shall follow them that believe. ó ní orúkọ òun máa lé àwọn ẹ̀mí ìjáde. and they shall cast out devils. ó ní wọn yóò gbé èdè lọ́wọ́ kì yóò pa á rárá. they shall serpents and they shall bàbá jẹun kò tí ó ní kì yóò pa á rárá. any deadly finish shall not harm máa gbọ́ wọn lé and they shall lay up their hands upon the sick and they shall recover. kí ló tún pa ènìyàn sí. what is it that can kill a man? accident ìbéèrè sọ oríṣiríṣi the Bible gives us a lot rẹ̀ olùkọ́ káńtà fún àpò báyìí wọ́n máa tọ́sẹ̀ ìwà báyìí tọ́tọ́ jésù ọmọlọ́run ìfẹ́fà ọgbọ́ tí mi ní ìgboyà láti lè you ọ̀pẹ̀pọ̀ ẹ̀sìn asọ́sílẹ̀ mo gbà pé wọ́n ní ọjọ́ ní ọ̀nà ìyẹn ní wọ́n tó sọ gbọ́ bẹ́ẹ̀ ní ọ̀nà ìyàbẹ̀wò ah, òtítọ́ àtẹ̀lé tó bá tẹ̀lé ẹgbẹ́ bá fọ́lọ́ lọ inú òkùnkùn ìgbà tẹ̀lé jésù àwọn tó fọ́lọ́ ilé ìlú náà rẹ̀ fọ́lọ́ ìgboyà boldness. Má sì bẹ̀rù ikú rẹ̀. Àrùn náà fi abẹ́rẹ́ rẹ̀ lọ́mọ. Or sickness yìí ta. Mo mọ̀ pé o ti pa ikú rẹ̀. I know that you have been by this day. I want to believe this. Má jẹ́ kí n bẹ̀rù mọ́. Do not let me fear any more. Wọ́n ti ní agbára lórí èyí. You be fire over the devil. Ilé ìnímọ̀ rẹ sẹ́. Be me the holy spirit. That I may sin no more. From now onwards. Àmín. Àgbàdo àfẹ́bá olúwa. That's our prayer for you now. Jesus. Jésù. In the name of Jesus. Forgive them their sins, Lord, and live within their heart. Give them the redemption and the power to walk according to your will today on Jesus' name. Hallelujah. Amen. Right up there. Evangelist. Write to Evangelist Julius Ade Gospel Distribution Ministry if you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you, and see you, we see you again next time.